léyìí tí oríran àwọn iṣẹ́ ìjọsìn tó pọ̀ nínú ẹ̀ nínú ẹ̀ òun náà ni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ hajj bẹ́ẹ̀ náà ni ọjọ́ àràfá ọjọ́ ọdún pípa ẹran ọdún àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọsìn lọ́kàn-òjọ̀kan tó wáyé nínú oṣù yìí àbí Allah subhanahu wa ta'ala kó lọ́ra ẹ̀mí oníkàlùkù wa kó jẹ́ kí ọdún náà kí bá wa láyé kó bá wa láyé wa alala hawla wala quwwata illa billah. àìbéèrè àkọ́kọ́ tó wáyé òun náà ni pé ẹni tí ó gbàgbé tó jẹ ìkànnà tó ti di àládà rẹ̀ ó gé ìkànnà ọ̀nà rẹ̀ tó sì gbà lérò láti pẹ́ràn kí ni tẹ́mi yẹn bá ṣe àbẹ́ni tó wà ní ipò ìṣòrọ́ọ̀mù tí ó mọ̀ tó wá di kan náà kí lẹ́ni yẹn máa ṣe. àkọ́kọ́ èyí tí ó rinlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn òun náà ni pé نبوى محمد صلى الله عليه وسلم اذا دخل أو إذا دخلت أو إذا رؤي آه، اذا دخل ذو الحجة وأراد أحدكم أن يضحي ولا يلسن من شعره وظفره شيئا النبي صلى الله عليه وسلم oní tí wọ́n bá ti rí oṣù ìtòlẹ́jà tẹ́nì kọ̀ọ̀kan nínú yín lọ́kùnrin àbílóbìnrin tẹ́ bá gbà lérò láti pa ẹran léyà ànábì ní kò tọ́ fún yín láti mú kankan nínú ìkànnà yín àbí irun lára yín kò tọ́ fún yín kẹ́ ẹ mú kúrò. eléyìí òun ni tí ó rinlẹ̀ tó sì já sí pé tó jẹ́ òdodo tó ń bẹ fún gbogbo ẹnikẹ́ni lọ́kùnrin lóbìnrin tó bá gbà lérò láti pa ẹran yálà ó ti rà àbí kò tí rà. a rí nínú àwọn onímọ̀ míì tí àwọn fẹnilẹ̀ pé rárá àlámọ̀rí yìí àwọn tó ń bẹ fún òun náà ni àwọn alálàájì àwọn onímọ̀rọ̀ wípé ní ẹ bá ti ń bẹ ní ipò ihram tó fẹ́ ṣe umrah tó ti sọ gbólóhùn labbaika Allahumma umrah àbó fẹ́ ṣe hajj tó ti sọ gbólóhùn labbaika Allahumma hajjan ẹni yẹn nìyí kò lẹ́tọ̀ọ́ láti mú nǹkan kan kúrò lára rẹ̀ bí irun bẹ́ẹ̀ kan náà. àwọn sọ pé ọ̀rọ̀ ànábì àkọ́kọ́ tá a mú wáyẹn nìyí sallallahu alayhi wa sallam kò wà fún àwọn tá a sì ní hajj fáwọn tó wà fún òun làwọn tí wọ́n bẹ ní hajj. àlóòótọ́ ọ̀rọ̀ nínú mashhuratu al àwọn nǹkan tí ó máa jẹ́wọ̀ fún ẹni bá ń ṣe hajj lọ́wọ́ àbí tó ń ṣe umrah lọ́wọ́ tó ti bẹ̀rẹ̀ rẹ̀ òun ni kó má gé kaná kó sì má mú un kúrò lára ẹ̀ bẹ́ẹ̀ ni bí yẹn bá ṣe òun tọ̀hún yóò ṣe ìtànpẹ̀ ní kàfàrà yóò ṣe ìtanràn yóò pa ẹran yóò pa di tí yóò bá ní kápá láti lè pẹran yóò gba ọ̀ mẹ́ta ní mọ́kà tó bá dé yóò gba méje fún un. ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wípé mọ́gé kaná mọ́ mú un kúrò kò wà fún alálàájì àti onímọ́ra nìkan bó ṣe ń bẹ fún alálàájì bẹ́ẹ̀ ló ń bẹ fún onímọ́rọ́ bẹ́ẹ̀ náà ló ń bẹ fún àwa tí ààfin hajj tá àfin ní wọ́n bó ti ẹ̀ já sí pé ẹni bá ṣe bẹ́ẹ̀ nínú àwọn tí ò sí ní hajj tó dá sí pé òun fẹ́ pẹran ni irú ń tọ̀ òun òun ò ní tara kankan tí ó sì so ìṣe ìṣe lè papọ̀ àmọ́ ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìṣe ó papọ̀ àmọ́ ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí tí ọ̀rọ̀ mọ́gé kaná mọ́jánu ní tó rọ̀ mọ́ fálálàájì ìṣèrọ̀ ọ̀mù ìhìrọ́b kìí se ẹran léyà ẹni tí ìmọ̀gé kaná ìmọ̀gé ń tó rọ̀ ipa fẹ́ni tí kìí ṣe alálàájì òun ni ìpa náà ni àmọ́ ẹni tó fa ọ̀tọ̀ọ̀tọ̀ ni torí ìtàn náà. ń bẹ fáráláàjì kò sí ìtara kankan tó ń bẹ fún ẹni tí tóun fẹ́ pẹran tóun wájé kaná àbó dánu kúrò lára torí ẹ̀ gba sí pé ọ̀rọ̀ àwọn ulama àwọn àfáà tí wọ́n sọ yìí pé ẹni bá fẹ́ pẹran lọ́kùnrin lóbìnrin òótọ́ wọn ò lẹ́tọ̀ọ́ láti gé ìkànnà àbí láti mú un kúrò lára ọ̀rọ̀ wọn tẹ̀wọ̀n ju ọ̀rọ̀ àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ yìí sórí ọ̀rọ̀ alálàájì àbí onímúra lọ. bó tiẹ̀ já sí pé àwọn tí wọ́n sọ yìí pé ẹni bá fẹ́ pẹran táwọn náà fi orin lẹ̀ ẹni bá fẹ́ pẹran kò gbọ́dọ̀ gé kaná kò gbọ́dọ̀ mú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam àwọn náà ní àìkú ẹnu lórí ìdájọ́ rẹ̀ àrí nínú wọn tí wọ́n rí nídìí mọ̀kúrò kò dáa kéèyàn ṣe àmọ́ tí yẹn bá ṣe ń kọ́ tó kú máa máa ṣe kò sì tẹ́sẹ̀ fún. adé nínú wọn tọ́ni níbi haram èèwọ̀ kò kò dáa kéèyàn ṣe tí yẹn bá ṣe ń kọ́ ẹ̀ṣẹ̀ bẹ fún un. so èyí tí ó rinlẹ̀ ọ̀nà ni pé kò dáa kéèyàn ṣe tí yẹn bá ṣe ẹ̀ṣẹ̀ wà fún mi. èyí tó rinlẹ̀ ọ̀nà nìyẹn. àmọ́ lábẹ́ bẹ́ẹ̀ gé ìkànnà má jarun má murun kúrò lára jama ẹ̀ṣẹ̀ rẹ̀ kò ní máa bẹ lórí ẹni tí yóò gbàgbé ó mà àmọ́ gbàgbé ẹ̀ṣẹ̀ rẹ̀ kò ní máa bẹ lórí ẹni tí kò mọ̀ kò mọ̀ kó wá ṣe ẹlòmílẹ̀ mọ́mọ́ ló kò dá kéèyàn ṣe nǹkan òun sì ti ṣe ṣẹ̀ṣẹ̀ ń bẹ fún un kò ṣe ẹlòmíín lè mọ̀ kó má rántí kó ṣe látara àyẹ̀rántí látara àgbàgbé irú ẹni bẹ́ẹ̀ òun náà ní ẹ̀ṣẹ̀ ìyẹn ni tí ìbéèrè tí ó tafà sí pé ẹni tí ó ti jẹ àláàdà kó máa fi eyín ó wọ́pọ̀ láàrin ọmọ nìyẹn ìgbéjì lọ yẹn gan ó fi kan oúnjẹ oúnjẹ ni ó gbẹ́nà délé náà ó ti hùn kódà kò tiẹ̀ làákàyè ò lè lọ síbẹ̀ tó bá ti di aláda ẹ̀ ni kì í ṣe nǹkan tó dá o àmọ́ ti di nítorí àfẹ́tì ọ̀pọ̀lọpọ̀ sórí ẹni bẹ́ẹ̀ kò sí ìtanràn fún tí ó ṣe kò sì lẹ́sẹ̀ bó ṣe rẹ̀ kò tó lé pé kó mọ̀ ó ti gbàgbé wípé nǹkan yìí kò yẹ kóun ṣe olúwa wa ọlọ́run bá sọ fún alukur'an kiri ọlọ́run ní ìwà nábì sallallahu alayhi wa sallam máa wí máa wí ọ̀rọ̀ wọn ọlọ́run ọba ọ̀bánà láti wá fíìbùnà ìnà sí ìnà olúwa wa má bá wa wí má di ẹ̀ṣẹ̀ lé wa lórí ìnà sí níta àmọ̀ tá a gbàgbé tá a wá ṣe nínú tí ò yẹ ká ṣe àwọn àtọ́ àná àbí níta àmọ̀ wípé kò yẹ ká ṣe a sì gbá lérò láti ṣe ohun tó yẹ ká ṣe làwa fẹ́ ṣe ṣùgbọ́n nígbà tí ohun tó yẹ ká ṣe táwa fẹ́ ṣe yẹn tá a ṣe tán ó padà wá di ohun tí kò yẹ ká ṣe bí ẹni tó fẹ́ pẹran ọdẹ tó fẹ́ pẹran nínú igbó ó sì rí ẹran bisimilahi Allahu akbar pò àbí ìyẹn ọlọ́run bò ṣe léwọ̀ ṣùgbọ́n nígbà tí bó débi tí tọ́tà bó débi tí tó ràn lọ ó tà sí ẹran èèyàn ló bá ẹ̀rí pé tó gbà lérò ntọ́lọ́run yẹn ń dáwà ká ṣe ló gbà lérò àmọ́ nígbà tí tó ṣe tí ó padà di ṣíṣe ó padà bọ́ sí eyín tí ò yẹ kó ṣe yẹn lọ́mọ́ pè ní kọ́tọ̀ ó mà kò sì gbàgbé kò sì gbá lérò láti ṣe ní tí ò yẹ kó ṣe nítorí ẹ kó ṣe náà ló yẹ kó ṣe òun náà ló fẹ́ ṣe àmọ́ gbà tí ó ṣe tán èyí tí ó yẹ kó ṣe òun ni tó láǹdì sí àmọ́ bẹ́ẹ̀ àmọ́ pẹ́lẹ́ iná kápá so méjèèjì nìyí tó bá wáyé fún mùsùlùmí kódà ẹni tí èṣe mùsùlùmí gan ní ọmọlẹ́yìn muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá máa ṣàmójúkúrò fún mi ilé nínú tọ́lọ́ fi kẹ́rù mọ́ ìhòòhò náà nìyẹn so ní ṣókí ẹni tó gbà lẹ́nu láti pọ̀ ẹran léyà tí ó sí ó mọ̀ tó kò yẹ kó ń gé kaná àbí kó ń mú un kúrò lára ìgbàgbé wa mú un wá sí bẹ́ẹ̀ irú ẹni yẹn kọ́ kò sí ìtara kankan tí ó ṣe kò sí lẹ́sẹ̀ kankan lọ́rùn ìbéèrè

ìlú ìyẹn náà nìkan fẹ́ fún wọn padà ló fọ́ọ̀mù ṣe ìgbàgbé kí ni ẹ̀ẹ́dẹ̀ ẹ̀kọ́rẹ́ ìlú àwọn ìlú tá bá fẹ́ sí ilẹ̀ ìlú ìlú ìlú àwọn fúlẹ́ṣọ̀n ìlú ìlú ẹ̀ẹ́dẹ̀ tí bá bá bá wà fún wọn. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Ìbéèrè ẹlẹ́kejì lórí ah, àwọn ìtàn tí àwọn èèyàn rọ̀ mọ́ ọdún iléyà bíi kábàrà tánàbí sallallahu alaihi wasallam tí máa gbé lórí ìrun eid tá a máa pè ní àtẹ̀síbírọ́ọ̀tù záìdà méje níbi rákà àkọ́kọ́ márùn níbi ẹlẹ́ẹ̀kejì àwọn kan ní nígbà tí wọ́n máa nábì sallallahu alaihi wasallam tó kú sáńpẹ̀ ní kọ́sùn nígbà tó kú ìrànà bí òràn tí ó kàn gbé kábàrà kàn gbé kábàrà ìtẹ́lẹ́yìn ọ̀la àlàáfíà ó ṣe wọlé gbọmọ ọmọ anábì kankan ò sì kú ní oníjọ ọdún ṣùgbọ́n ọdún sì wáyé mọ́kà mọ̀dínà lọ́dún ti wáyé kọ́sìmù ti ó sì kú nínú tàn ní ní mọ́kà kejì mọ̀dínà. So, àwọn ìtàn àti mọ́ṣẹ́ mọ́ṣẹ́ rí ń gbà mí nìyẹn torí ẹ̀ láti máa sọ fún wa pé ìtàn tíyẹn máa ń fọwọ́ tí ó fọkànbalẹ̀ lé lórí tí ó fọwọ́ sọ̀yà táyé jà níyàn ní tí kúránì bá sọ fún wa nínú tàn àbánábí sallallahu alaihi wasallam sọ fún wa nínú tàn tó sì lálàáfíà nìyẹn pé àdéhùn ní lálàáfíà àìjà níyàn bí wọn bá jẹ níyàn lè di kèfèrí ìdúgbà tí yẹn máa máa ja ọ̀rọ̀ Ọlọ́run àbẹ́yì tí àwọn sọ̀hábà mú wá fún wa tó sì lálàáfíà dọ́dọ̀ wọn eléyìí náà ní ayéjà níyà àmọ́ tó bá ti ń di wípé ẹnìkan ló sọ àáfàá kan ní o lè gbà o lè má gbà tó bá gbà tó bá wọ́n yóò pa ìsìn láta tó bá gbà náà nìyí kò sí kankan bẹ́ẹ̀ ẹni tó wà nínú ìtàn yẹn tá lérò pé ó lè wúlò fún wa nínú ẹ̀sìn yóò máa bẹ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó lálàáfíà bíkan ní àfáà kan àfáà kan gbélu kan àfáà yẹn nìyí ọmọ ń kírun lórí igi ó ń kírun nílò kan tiẹ̀ pẹ̀lú ètùtù wa òun ló mọ tó lé lọ sórí igi tó fi ń kírun lórí igi àwọn aláǹfààní ká kírun nínú mọ́ṣáláṣí so ìtàn tí a gbà yóò jẹ́ ìtàn tí kùránì ṣe nílẹ̀ àbẹ́yìí tí àdìsù sọ̀hì tánàbí ṣe nílẹ̀ fún wa àbẹ́yìí tí àwọn sọ̀rọ̀bà ṣe nílẹ̀ fún wa lẹ́yìn ẹ̀ àgbéyẹ̀wò ni yòókù àgbà tó bá wúlò àti wúlò àgbà dànù. so lára rẹ̀ látara béèrè òun náà nìkan wọ́n béèrè pé ìtàn ṣé ìtàn nábì Ibrahim aleyhi salatu wa salam ṣòro ọmọ iléyà anabi wa ibrahim aleyhi salatu wa salam ìtàn rẹ̀ ó rọ̀ mọ́léyà bó ti ẹ̀dá sí pé kì í ṣe gbogbo ìtànṣe níléyà àbí ní gbogbo àlámọ̀rí oṣù yìí bí iṣẹ́ hajj ni iṣẹ́ umrọ̀ ni tó fi mọ́léyà ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́yọ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́yọ wọn ìlànà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam omen àmọ́ ìtọ́ka wà nínú alukur'ani bó ṣe ń bẹ nínú ọ̀rọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ fún ara rẹ̀ wípé ọdún tá à ń ṣe ẹran iléyà tá ń pa súnà ànábì ibrahim rẹ̀ aleyhi salatu wa salam so èyí ni àmọ́ rí pé tí kùránì ń tọ́ka wá sí òun náà nìyẹn nígbà tí anáduwa Ibrahim alayhi salatu wa salam tó ṣe ìjẹ́jẹ́ fún ọlọ́run sọ́rí kò ṣe jẹ́jẹ́ ìyẹn ní yàrá àtàyẹn náà nìyẹn o táwọn náà gbọ́ ló ń kó bá wa náà nù <laughs> so kò ṣe jẹ́jẹ́ níta mọ̀ nínú ìtàn ni pé wọn ló sì jẹ́jẹ́ pé wọ ọlọ́run tó bá fún mi lọ́mọ torójú ọmọ pọ́n fún mi lọ́mọ ìfọmọ náà ní fi ṣe ìjọsìn fún wọn ìyẹn nìyí irọ́ bántabánta hẹrìmọ̀ hẹrìmọ̀ ni. àmọ́ fún ara allah subhanahu wa ta'ala ló ránṣẹ́ sí anabiwa ibrahim aleyhi salatu wa salam lẹ́yìn tí ibrahim ti bímọ ìwọ ibrahim báyìí báyìí báyìí mo kò ṣe túrú ọmọ rẹ̀ ìyẹn pé láti lè ṣe fún ọmọ yìí anábíwá Ibrahim alayhi salatu wa salam ó ní wọ ọmọ mi nǹkan báyìí báyìí báyìí lọ́wọ́ àwọn ṣẹ́ṣẹ́ mi inni ara fil manam anni adbahuk mo rí ọlọ́run bá mi sọ̀rọ̀ lórí aláwọn anábí ọlọ́run wá àyè ní látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ní bẹ́ẹ̀ dùgbúlẹ̀ kí n tú ọ ọmọ ní ya abẹ́ẹ̀ wo bàbá mi ifọ̀ alimẹ̀ tó mọ̀ ohun tó lọ́n pẹ́ láṣẹ kó o ṣe ṣe é àtẹ̀jíṣẹ́ iṣẹ́ ọlọ́mìnà sọ̀bìrì màá gbàfà fún ọ. wọn ní wọlé wàlámà tẹlẹ àfọlùjẹbí anágbà Ibrahim wá dá dùbúlẹ̀ láti dùn àwa sọ fún ọlọ́run wá sọ fún Ibrahim pé ya Ibrahim wọ Ibrahim o ti níta ni o ṣe o ti ṣe àwa fi ọ̀fọ̀dẹ̀yìnáhù bìtàbí ní azim àwa fi ẹran tó tóbi àfi rọ́pò fún. so anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó líǹkì ìṣẹ̀lẹ̀ nì yẹn ní ìpẹ́ranléyà ó líǹkì ẹ̀mọ́ súnà anabiwa ibrahim ní ayé kúránì náà ìbẹ́nu sọ pé iná salati wà nusuki wà nusuki nítorí pé ní nusku òun ni ìpẹ́ran láti lè fi joseph ọlọ́run ìpẹran láti lè fi joseph ọlọ́run máa ń pè bẹ́ẹ̀ wọ́n máa ń pè ní mansak olóòfin sọdọ́ àlùkòrá ni pé ọ̀lẹ́kùnlé ummati ja'alna mansaka liyadkuru ismallahi ala ma razaqahum min bahimatil an'am so ìlànà anábìwá ibrahim alayhi salatu wa salam òun lọ́lọ́run ní kó pinlẹ̀ pípa ẹran ìjọsìn fún ọlọ́run láì ṣe eh, ordinary sọdọpọ̀ tá a máa ń pè ní monsac anábìá ibrahim ló pinlẹ̀ òun náà sì ni ìpínlẹ̀ ẹran iléyà tá à ń ṣe iléyà tá à ń ṣe òun náà ní ìpínlẹ̀ rẹ̀ àwọn tó wo àwọn ẹ tuntun àwọn ìṣe kọ̀ọ̀kan lọ́kan òjọ̀kan nínú àwọn tá a máa ń ṣe níbi ẹran iléyà àbí nínú àsìkò iléyà súnà anábìwá ibrahim anábìwá muhammad sallallahu alayhi wa sallam òun ni òun ló tọ́ka wá sí àwọn eléyìí ni bí àpẹẹrẹ irú ẹran wo lápá irú àwọn ẹran wo ni ràkúnmí màálùú àgbò so eléyìí ni lára ń tọ́lọ́ fi mọ anábì sallallahu alayhi wa ni tó wà nábì wa Ibrahim alayhi salatu wa salam bi dabhin hazin dabhin hazin tẹran tó tóbi ni bí ara kan mi ni bí màálù ni bágbó ni ìkan náà ni ó jẹ nínú mẹ́tẹ̀ẹ̀ta àmótóbi àmóríṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run fún láǹfààní láti mú nínú bahimatul an'am nínú ràkúnmí màálù àbí àgbò àbí ewúrẹ́ ọ̀kan nù so nínú ẹ̀ òun náà ni àràfá àwẹ̀ àràfá àárín yẹn nínú súnà nàbí wa Ibrahim aleyhi salatu wa salam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sáà mọ̀ ká sáà mọ̀ ká ìtàn wípé ńgbà tá nàbí Ibrahim aleyhi salatu wa salam ó fẹ́ ìgbà tó fẹ́ lọ́wọ́ ó fẹ́ lọ pa ọmọ rẹ̀ gẹ́gẹ́ bọ́lá ṣe ní kó ó wá parí ṣètọ́nù ojú kò ìyẹn náà lálàáfíà so kò jújù sunnah muhammad sallallahu alayhi wa sallam mọ́sàn-án sàfà márùwà àsáyù bẹ́ẹ̀ sàfà ọ̀lmọ́rọ̀wà ìyẹn ni sunnah anájọ́ ibrahim alayhi salatu wa sallam so a rí pé ìpínlẹ̀ àfìsọ́dọ̀ ibrahim àmọ́ àwọn ọlọ́dọọdọ wọn ẹtútù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sunna muhammad sallallahu alayhi wa sallam òun náà ni so ìtàn agbọ́dọ̀ wà very careful dáadáa ní láti nínú àwọn àfa àwọn onímọ̀ tí wọ́n kọ tíra nípa àwọn ìtàn tí ò lálàáfíà yìí tó sì ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tẹ̀síìrì omi àmọ́ jẹ́ al-israeliyat omi àlẹ́ jẹ́ al-qisasu al-wahiya ìtàn tẹ́lẹ̀ nǹkan kan jí lójú oorun tó kàn bẹ̀rẹ̀ sí ní dàálẹ̀ tó kàn fọ́ tí ò nítumọ̀ kankan nínú ẹ̀sìn so àbúrò àfẹ́rẹ́ kf dáadáa ẹ rí i pé John, nínú tó a gbọ́ nínú ìtàn lọ́tà àwọn bàbá wa àwọn àgbàlagbà nílẹ̀ yorùbá ni pé mọ̀lẹ́kà ó mú ẹran wá bánà bí ibrahim báyìí ibrahim sì ti pé ìwọ ibrahim mọ́ pa mọ́ pa mọ́ pa wọ́n lé pé àná ibrahim mú ọ̀bẹ tí wọ́n fi dú ismail kò gé ọ̀bẹ kò gé ó sì apáta sí làásì méjì. Hm. àwọn eléyìí èrè kìí ṣe nǹkan tó lálàáfíà débi pé jìbìrì ẹ eh, ẹ eh, mọ́lákù wa mú mọ̀lẹ́kà wa mú àgbò wa wọ́n Ibrahim gbà wọ́n náà sì gbà lọ́wọ́ rẹ̀ èyí ó fà lọ́lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀kùn mọ́ṣáláṣí ní jọ̀hún wọ́n máa ya mọ̀lẹ́kà kò tó má gbòdá ni wọ́n sì ya Ismail náà tí mọ̀ bẹ̀ dání tó náà fẹ́ gbà so lára burú ìtàn tí ò bá ti lálàáfíà nìyí pàápàá jùlọ nínú ẹ̀sìn èyí gbọ́dọ̀ wà very careful dáadáa ìtọ́jú bá ti lálàáfíà ní máa ń ní irun pa lórí ẹ̀sìn ẹni àwọn ìtàn yìí sì nìyí látara àgbélẹ̀rọ hadisi àbádìsí tí ò lálàáfíà àbẹ́yẹ tí ò tiẹ̀ tí ò nípínlẹ̀ olómọ́nbì oríṣiríṣi alùpàdé ọ̀fẹ́mọ̀ ọlọ́ọ̀fẹ́ gbìyànjú láti tójú bo àwọn hadisi yẹn àwọn tó lálàáfíà nínú wọn wọ́n kó wọn jọ náà pèrè silsilatul hadisi da'ifa wa atharuha sayyi'a fil umma àwọn àdìsí ìpele ìpele ìpele ìpele ìpele àwọn àdìsí tí ò lálàáfíà àti irun pa wọn tí ò da láwùjọ tí wọ́n bá sọ pé àdìsí lélẹ̀ àwọn ọgbà ọ̀rọ̀ anábì ni wọ́n sì fẹ́ nu tó ń bẹ́ẹ̀ mẹ́ àdìsí yòó lálàáfíà adájọ́ pé nítorí fẹ́ lò tó fẹ́ gbára lé nítorí lálàáfíà rẹ̀ so ó kó nǹkan tí ìmọ̀ mú ìfàsẹ́yìn ìsìláàmù àwọn mùsùlùmí sẹ́yìn nígbà tá a bá gbára láti fi tó lálàáfíà àmọ́ kó bá gbàgbọ́ nígbà míì àmọ́ kó bá ìjọsìn kò sí tí kì í kó bá bẹ́ẹ̀ ni ẹ wo ilẹ̀ yorùbá náà àwọn tàn náà tí ò lálàáfíà tí ò níbi nígbà ni ó sì ń àfẹ́ tìrò rẹ̀ kí ẹ máa sọ ní twenty four century tá a wà yìí pé Eh, ilé Ifẹ̀ òun náà ni orírun gbogbo ilé ayé ilé Ifẹ̀ pé ṣé Ọ̀rúnmìlà ni àbẹ́lẹ́tù máa dàbí kíkẹjá ó bọ́lẹ̀ Ọ̀rúnmìlà bọ́lẹ̀ láti òkè sánmà ó sì gbọ̀gbà tó bọ́lẹ̀ ilé Ifẹ̀ ló bọ́lẹ̀ sí ó wá má di ẹ̀dá ni ó wá fàdé ẹ̀yẹn sílẹ̀ ó wá ní káàdì ẹ̀yẹn kó tan ìyẹ̀pẹ̀ lẹ̀ bó ṣe ń tàn báyìí Áfíríkà ń jáde Yúróòpù ń jáde Amẹ́ríkà ń jáde ló ti so sì gbé sí ọpọlọ ó sì gbà pé bó ṣe rí náà nù ní twenty four century so báwọn ọ̀tàn yẹn ṣe ń bẹ tí àwọn kan sọ léèyàn dúdú bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn òyìnbó náà ẹ bá tiwọn náà àjàntí èlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dọ́dọ̀ lárúbáwá náà àjàntí èlé bẹ́ẹ̀ èwo láwọn àgbà ìwé lóde ìpínlẹ̀ òní tọ̀tọ́lọ́n bá sọ fún wa kánábí sọ̀rọ̀ lọ́wọ́ àfẹ́rẹ́ bá sọ fún wa táwọn sọ̀rọ̀ bá sọ so kò dẹ́ bó ṣe jẹ́ mi ọlọ́run ẹ̀. nam ìbéèrè wáyé lórí tí a bá ń bẹ ní ìlú tó dájú pé ìdí wa pọ̀ kọ́lọ́kóṣà ní lára fìtínà àgbà nìyẹn kò yẹ kí ìdí máa pọ̀ bíi mọ́ṣíláṣí jímọ̀ àbí mọ́ṣíláṣí ìrun wákàtí márààrún ìdí yóò jẹ̀bi tí ọ̀nà kan ló yẹ kó jẹ́ tí gbogbo àwọn aráàlú ti kóra jọ láti lè ṣèjọsìn fọlọ́run òun láti pọ̀ lérò bó ṣe yẹ kó rí nu nínú súnà sì nìyí ìdí máa wáyé lẹ́yìn ìlú ni ẹ̀yìn ìlú náà ló lè gba aráàlú láyè tá a pọ̀ dáadáa bó ṣe yẹ kó rí nu àmọ́ ń tọ̀ ilé àwùjọ lẹ́nu eh, gbogbo stíríìtì kọ̀ọ̀kan náà ti fẹ́ kí yídì gbogbo mọ́ṣáláṣí tí wọ́n náà ti fẹ́ kí yídì ilé kí ó fẹ́ kí yídì gbogbo ìjàmbá aláṣàlá tó náà fẹ́ kí yídì gbogbo wa sì lè yí àwọn èrò kan náà ní tágẹ́ẹ̀tì wa lẹ́fún ẹ̀rí èèyàn márùn tó ń kí yídì ẹ̀rí èèyàn mẹ́wàá kódà ìlú àwọn míì ti bẹ̀rẹ̀ nísìnyí ọba lọ sí ìsọdọ̀ ní rìbá ó lè ní kí àwọn ìlú kan náà jẹ́ ìlú ìfẹ́ dẹ́kun àwọn ìlú kan Kwara tó máa kí yídì mẹ́wọ̀n wọ́n lè má ju twenty lọ tó láwọn kí yídì so àkọ́kọ́ eléyìí kìí ṣe àmì ìgbé ẹ̀sìn ga àmì ìdá wàhálà alẹ́ nínú ẹ̀sìn ni àmì fìtínà lè láì sí èléjì tó sì ń tọ́ka sí òun náà ni yìí ó wíkì òṣìṣẹ́ ọwọ́ àwọn gbàdá bá ti ń pín mẹ́rin mẹ́rin mẹ́ta mẹ́rin mẹ́ta kò lágbára náà so n tí rí àǹfààní tí ìdí tí ó ṣe òun náà ni àwọn èèyàn mọ̀ pé áá ó mọ ànábi ti ẹ̀pọ̀ tó báyìí ẹgbẹ́ bá ṣe wá ń ìlú wákàtí márùn-ún tá a máa ń kí dá sí ń kí a lè pọ̀ kò sí bá ṣe pọ̀ tó a lè pọ̀ tó àwọn tó lọ kí nu jímọ̀ tí bá jẹ́ jímọ̀ níbi ìgbà yìí mọ́ṣáláṣí ó kù yóò fẹ́ kún fàyà torí pé ẹ̀kan lọ́sẹ̀ ni káwá fẹ́ kí jímọ̀ kọ́dá gbé dèédé àwa tá à ń kí inú àṣùbà inú àyílà inú àlásàlì náà là ń kí jímọ̀ kí ni yàtọ̀ ìfẹ́ sí yàtọ̀ so bọ́pọ̀lọpọ̀ yìí ṣe rí lẹ́nu ipò náà nìyẹn torí ẹ̀ bó ṣe wá rìn ní tá a bá ń bẹ nínú ìlú tó dá sí pé a ti mọ ìdì kan tá pé alihamudulilayi wọ́n pófin ẹ̀sìn dáadáa gbogbo àwọn àdádálẹ̀ yẹn nìyí wọ́n yọ kúrò wọ́n sì pófin ẹ̀sìn àlẹ́tọ̀ pàǹdá ìdì ní ilẹ̀ mọ̀ àlẹ́tọ̀ pàǹdá ìdì ní ilẹ̀ àlẹ́tọ̀ àmọ̀ bẹ pẹ̀lú wọn àjọ kí náà kò bá jáfa lọ ní ìmọ̀mù kò bá jáfa ọ̀yọ́ kò bá jáfa jẹ̀bú nígbà tá a bá ti rí tá a fi sọ pé ah àwọn ilé tí wọ́n ṣe yìí ó takò ẹ̀sìn o tá a bá ti rí á darapọ̀ mọ́ wọn àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tábàrí yìí tó tọ̀ ìdì tó wà nílẹ̀ nìyí òun náà gbádùn àwọn ìdì kan bẹ jẹ̀mọ́ tí ẹ bá kírun lẹ́yìn òní ní orin ìdì òní èyí ó sì máa banújẹ́ tọ́dún mi ò fi tó tọ́dún mi ò fi wọlé tó bá rántí ẹ mọ̀ ah, aláì ìdì yẹn kódà kòkò gómìnà òdì ara fọkàn fínú ṣòfò ní kíní kan ní. àmọ́ wáyé bẹ́ẹ̀ láwọn yìí lè ní wọn kọ́kọ́ gbowó lọ ọmọ rojọ́ sowó rúworú kátikáti wọn náà wọn náà wọn mọ̀ sí wọn tí wọn bá tán kírun náà ní pálapàla náà ni wọn tó tí wọn tún kí tán náà jẹmọjẹmọ náà ni wọn tún náà ṣe wọn sì kírun lẹ́yìn wọn nǹkan sì yíwọ nínú ẹ̀sìn ẹgbẹ ìbànújẹ́ ọdún kan nù tó bá rántí ẹ báyọ ọmọ ìbànújẹ́ ni pé ah aláì láyéláyé èmi gbọ́dọ̀ ṣe ń ṣe kéwọn ìyẹn láyéláyé èmi ni lọ á ah, mi lè gbàgbé ẹhẹn ṣèbànújẹ́ láyéláyé ni fún mi so torí ẹ jẹ́ máa bẹ nínú agbègbè bẹ́ẹ̀ àwọn tó bá dá àwọn oníṣúná káwọn náà dá ìdí tí wọ́n kalẹ̀ àwọn tẹ́sí yé kan dá tí wọ́n kalẹ̀ ìdí palapala yẹn kan sì yín lẹ̀ ìdí ìran màmá yẹn kan pààyàn jì kan dá tí wọ́n lẹ̀ káwọn yẹn lè mọ pàápàá sọ̀látùlẹ̀ ìd àti ọdún tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìdí tá à lọ ń tá à lọ ṣe ń bẹ̀ ìṣe mẹ́yọ̀ kan à ń lọ ọjọ́sìn kìnínú à ń lọ kẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹta à ń lọ fi ìdùnnú à ń lọ fi hàn nǹkan mẹ́ta tá à ń lọ ṣe ní ìdìbò yẹn à ń lọ jọ́sìn òun lè rún àti gbọ́n àpòpò yìí tá a bá ṣe tẹ̀kìdírù tá a bá ń ṣe ẹlẹ́ẹ̀kejì òun náà ni à ń lọ kẹ́kọ̀ọ́ mọ́mú sọ ọ̀rọ̀ gidi tútùbà tó lálàáfíà wọ́n ṣe wá sí fún wa tí wọ́n náà wọ́n fi ah masha allah alhamdulilah ah mo tún kẹ́kọ̀ọ́ lé tí ó sì ní kó ní abáwọn ẹ̀rọ mọ́mù mi yóò wá official paper yẹn nìyí ó lè ṣe márùn-ún àwọn èèyàn onígbọ̀ bíntín náà lè yẹ kó jẹ́ kútùbà yìí kì í pọ̀ torí kìí tún sọ̀rọ̀ yẹn gan-an káwọn yẹn jókòó kí wọ́n gbọ́ àmọ́ lára tí wọ́n láǹfààní àti jẹ ní yídì òun nìyẹn kí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀ so ìkẹta òun náà ni ìdùnnú àwọn yẹn hẹ́n àwọn yóò fi ayọ̀ òun fi dùnnú àkèrè wa àkọ́dún ọ̀nà àmísọ̀ pẹ́ o àkọ́bọ́lọ́ lọ́ọ̀nù náà mi fún ìdílé ká gbóbá a ṣe ẹ̀ṣẹ̀ ìdùnnú nìyẹn láì lọ ilé rárá ká gbó gbó sọ́wọ́n lẹ́kùn wọ́n ní sọ̀rọ̀ àkọ́bọ́lọ́ lọ́ọ̀nù náà mi fún afáṣe òsì wọ́n béèrè torí ọjọ́ yẹn kò tó fún kílọ̀ ló fà kílọ̀ nínú parí iṣẹ́ aṣọ mi à ló wá gbé bẹ́ẹ̀ ìbànújẹ́ á sí ibi. <laughs> kò bá owó tó ń dókòó lé wọ́n wulẹ̀ gbé bànújẹ́ wá sí ìdíbà àwọn èèyàn tó wà ọmọ ìbànújẹ́ tiẹ̀ kó bá àwọn ìpè ah ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ láìsí ah, pé èèyàn kú àbí ọ̀fọ́ṣẹ́ hmm, ìdùnnú ayọ̀ òun náà fi ní àwọn obìnrin tára wọn ò bá mọ́ káwọn náà lọ kájọ dunnú kájọ ráyọ̀ kájọ rí orí ọlọ́run tá à ń bá lọ nù so tí a bá wà nílùú tó dá sí pé ìdí ibẹ̀ kò lálàáfíà wọ́n ràn wọ́n ni wọ́n ń ṣe pátápátí pátápátí ni wọ́n ń ṣe kò sí tó kọjú fún àwọn tẹ́sí yé lágbègbè lè káwọn dáìrì tí wọ́n náà kalẹ̀ káwọn náà dáìrì tí wọ́n kò sí tó kọjú ó di ní méjì ẹ̀rẹ́ lẹ́kẹta ìdáìdì kalẹ̀ kò sábúrú ń bẹ̀ pé àwọn tí wọ́n tẹ́kọ́ dálẹ̀ náà kì ìjọba ló fún wọn pàmíṣàn pé fún wọn dálẹ̀ àwọn náà débẹ̀ ni wọ́n dálẹ̀ ni so wọ́n délẹ̀ wọ́n dálẹ̀ ni àwọn tó bá sì jáwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ báwọn fún un jálà bí ní tí wọ́n máa ń tètè sáré lé òun ni jimá mọ́ṣáláṣí jimá ìdí àṣàlásù nítorí sáré ẹ wọ́n tó dé àṣàlásù dálẹ̀ wọ́n tó dé àṣàlásù dálẹ̀ kì í ṣe pé ẹ̀mí ká káwọn yẹn lẹ́kọ̀ọ́ èmi ká tó ní tẹ́ǹ sáré dálẹ̀ náà nìyí wọ́n wò ó wọ́n ní pé ẹ̀kọ́ ọbẹ̀ kò tó nǹkan ní fi máa ń bẹ̀rẹ̀ sí jẹ́ gan ló pọ̀ mẹ́jù tó wá láǹfààní tẹ́ǹ sáré dálẹ̀ tó bẹ́ẹ̀ ṣe láǹfààní kẹ́ dálẹ̀ náà lẹ́lòmí náà láǹfààní láti dálẹ̀ torí ìjọba ò sọ pé nìkan ni kó dálẹ̀ nìkan ni kó má dálẹ̀ ìjọba ò sì dá kankan kalẹ̀ fẹ́ nìkankan torí ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kò sábúrú bẹ́ẹ̀ tí bùkátà bá pèpè fún láti dá èdè kalẹ̀ àmọ́ tá a bá ń bẹ nínú ìlú ó lè fẹ́ rọrùn bí àwọn ilẹ̀ haúsá bẹ̀ ilẹ̀ haúsá lọ sókè lọlẹ̀ lárúbáwá ẹnìkan lè dá èdè kalẹ̀ jàmọ́ kan lè dá èdè kalẹ̀ láì mọ́ gba pàmẹ́tì lọ́dọ̀ ìjọba torí pé ìjọba ẹ̀sìn ìjọba wọn ó ka ẹ̀sìn fún bàbá níjọba nílẹ̀ yorùbá tó ka ẹ̀sìn fún tó bá dé pé ẹni kò gbọdọ̀ dáyé nìkan láì máa gba permit a sì fẹ́ àbẹ̀lọ́ nǹkan jẹ́ kí àgbọ̀yé wa nílẹ̀ Yorùbá kó dé lẹ́rù yẹn torí pé n tó lè káwọ́ àwọn èèyàn kò nìyẹn àwọn míì tó ti mọ kí ìdí ń ronú bó ṣe dálẹ̀ nísìnyí o mo rí ọjọ́ ìdí mbẹ́mbẹ́ fata ìbélò ìdí mbẹ́mbẹ́ àrò lámùkòkò nìkan ó mọ ka yídì tí ó tí ò dín mẹ́wàá kí la wá dé níbi là ń lọ sáàrọ̀ tọ̀ kí ló dé kò sí tó fà ọ́ ní kálukú kò fẹ́ jẹ náà ní kálukú fẹ́ kọ́ fẹ́ pa ó sápò ara wọn tí ò bá rí bẹ́ẹ̀ ṣebí kan ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ibi amùkòkò gangan gangan ó wà sábà ní amùkòkò gẹ́gẹ́ bí agbègbè kan o ibi ibẹ̀ ó wà kí ló wá sí gbogbo àwọn àrùn ètò yìí náà lè kọ́tà kàkàkà kí lórí. kò ní jẹ́ tìyín nìkan àánú ṣe kò ní jẹ́ tìyín nìkan àfa mi mọ lóhùn lè kí ilẹ̀ yẹn nìkan tán àríkan kí ilẹ̀ yìí òun wọ́n wá wù wọ́n ní pé à fásitì àgàn nìyí ó ní kí lẹ́gì ó ní bó lẹ́gì <laughs> so kò sí ẹ̀tọ́ tẹ̀yìn ní tẹ́ fi dálẹ̀ ẹlòmíì náà ní láti dálẹ̀ àmọ́ tó bá jó ní súnà ní tá àmọ́ kọ́kọ́ ronú sí kàn ní pé ìdì ìdì jimá jimá ní tá àmọ́ ronú sí ní pé òkè kí ló wà ńlẹ̀ tábà wo tó wà ńlẹ̀ tó bá ti da tó ṣe dáadáa kí ló dé á darapọ̀ mọ́ wọn náà ni á darapọ̀ mọ́ wọn àmọ́ tí o bá ti da táyì àlẹ́nu bẹ́ẹ̀ jẹ mọ́ yóò mọ̀ di ọ̀ràn yẹn fún àwọn onísùnà láti dá alẹ̀ ẹ wo bí àpẹẹrẹ ẹ wo sọ láti jùmọ̀ à à ìwọ́n tó bá ń kírun níbí àbóǹkè níbò míì náà tó jáwọn onísúnnà nínú tó lè sọ pé o ò rí dìmú òun lè kọ́ látọ̀ nípínlẹ̀ ọ̀hún ààrẹ kò kankan dìmú láyéláyé ò lè sọ o ò sì lè sọ pé ah àwọn ọmọ ṣe bídíà o ò lè sọ tó túmọ̀ sí pé àǹfààní tó pọ̀ láàrin dìmú lọ́dọ̀ àwọn onísúnnà tá a bá ń kírun ilẹ̀ yìí a sọ pé ká má kírun níbòmíì náà ṣùgbọ́n nínú tó rí dìmú níbẹ̀ yẹn bíbí àwa mẹ́ tó o bá ti yàtọ̀ láàrin bíbí àti súnà ó súnmọ́ pé ọ̀gá ti fi bíbí àti kírímù tó ti fi para ó ti sọ̀rọ̀ paracetamol ó ti lò fún orí fọ́ ó súnmọ́ níbi irunjúmọ̀ nìkan irunjúmọ̀ nìkan káwọn ti sọ ìran éèdì káwọn ti sọ torí ntí yẹn gbé kalẹ̀ láti fi fowó àbí bó bá ti ẹ̀ gbé kalẹ̀ nítorí ẹ̀ ìjọsìn fọ́lọ́ ni ẹ̀mí kápawó kápawó kápawó ó pọ̀ fún wọn ni ẹ lè fi wé ní tíyẹn gbé kalẹ̀ láti lè fi dẹ́sẹ̀ fọlọ́run pọ̀nbélé. bí àpẹẹrẹ kúdùbà kan onímọ̀bẹ níbi ìran ìdì ní ọdún kútùbà kan ni tẹ́lẹ̀ pé kútùbà wáàsì wáàsì ni èyí tí ẹ bá ti ń dé kí mọ̀mù tó dé ẹ mọ̀ gbọ́dọ̀ tó bí ẹ mọ̀ tó fún ọ́nì. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd. Ǹjẹ́ mọ̀ wí nìyẹn? Ìyẹn lẹ́ẹ̀mọ̀ wí tí mọ̀ mú fi dé bá yín bẹ̀. Níbo lẹ́ẹ̀tì rélẹ̀ yìí? Bẹ́ẹ̀ bá kí n lórí ní Súnà yìí. Bẹ́ẹ̀ bá kí n lórí ní Súnà. Ẹ bá fàmí bẹ́ẹ̀ tó ń ṣe wáàsí yìí. ń si wá si wá sí àkọ́kọ́ ọlọ́run àdúrà bí ìpínlẹ̀ ṣàdúrà aláàjì wa kí n yẹ káàbọ̀ ẹkún ọdún ìní o aláàjì bá ń kọ́lé aláàjì gbogbo wa ẹ̀yẹ dákun ẹ bá gbọ́dọ̀ tó ti fáwọn aláàjì wa láti àrí wọn sí yan lẹ́yìn náà ẹ̀dọ́ tó mọ̀ náà wúrúwúrú tí bánà bí ṣe gbé lẹ̀ báwọn mi ò ṣe máa ṣe làwọn mi ò mọ tọrọ bára làwọn mi ò mọ bí ó ń fújì ẹ bá yẹn lítà kọ́kọ́ ìyẹn ni mọ́mù ó dì bá tí mọ́mù náà bá tún wá dé wọn ó kinu àbí àwọn náà máa ń kinu àwọn wá kinu tán jẹ̀mọ́ mọ́mù ló tún bẹ̀rẹ̀ kú ṣùgbọ́n náà nìyí ní tí òdò làwọn orí òdò rí ẹsẹ̀ ìgẹsẹ̀ náà ni mọ́mù ló tún náà sọ lọ́pọ̀lọpọ̀ wọn ló bá tún yí sí bára ló tún yí sí àdúrà ló tún yí sí à ń à ń tọrọ pé ṣe pé wá sí pọ́nbélé ṣé wá sí fáwọn èèyàn fáwọn èèyàn kẹ́kọ̀ọ́ bó ṣe yẹ kó wáyé òun náà nìyí so àwọn nǹkan yẹn nìyí òun ló fà á tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ yídì tá a rí láwùjọ òun ló yẹ kí wọ́n kó bá wọlé òun ló yẹ kí wọ́n kó bá wọlé ọ̀pọ̀lọpọ̀ yídì kò yẹ kí wọ́n sí mọ́ àmọ́ nígbà tí yorùbá ní kápá àmọ́ òwòrán náà ni a sì mọ gbìyànjú láti mọ tún wọn ṣe tó máa gba tó tún ṣe sọ ọmọ eléyìí ò ní káwọn oníṣúná máa ní títí wọn sọ ọmọ táwa wá fẹ́ kírun tá a já wa jàmá yálà àríta àwọn oníṣúná àbí kò tiẹ̀ sí ìwọ náà lo làákàyè tó pé láti lè wo ẹ̀ṣà síra wọn máa láyé jọra kò kó lòwó láyé jọra kò jó lòwó ni bá a bá rí yídì tó jẹ́ yídì pọ́nbẹ́lẹ́ ojú oníṣúná èyí wọn túmọ̀ sí náà jókòó lé kálà ní kéèdì àwọ̀ ìtẹ́lẹ̀ pé at least èyí èyí bad worst worst ká mọ lé bad káàkiri àmọ́ wá bad ìdì ṣètì èsì èyí ń dájú ká lọ síbi worst worst lọ bàbá rí bad worst àti worst ló wà ká mọ lé worst lọ bó sì jẹ́ worst náà nà jẹ̀mọ́ táàsì rí mi àlọ́ rẹ̀ ní ó kùn gbà tó bá sì jẹ́ pé mùsùlùmí ni wọ́n ìyẹn ni táwọn ò lò tàbá wá láǹfààní kákínú yídì lẹ́yìn onísúnnà ibẹ̀ ló yẹ ká lọ bẹ́ẹ̀ ni mo lè àtọkàn wa tí ó ti balẹ̀ ṣe alhamdulillah akínú fọlọ́ba àti ṣe náà lọ́nà fọ́nìkàlùkù wa béèrè lẹ́kẹta nàbà tẹ́ ẹnu. Number four. Two number four. Yeah. Ìbéèrè wáyé pé àwọ̀ ẹjọ́ àràfá kí ló dúró fún? Àfá ní àwọ̀ ẹjọ́ Tuesday kí ló dúró fún? Ọjọ́ Tuesday tó ń bọ̀ yìí yóò ṣe déédéé ọjọ́ àràfá, yawmu àràfá. Ànábì sallallahu alayhi wa sallam òní àlẹ́ yọmọ tààsín yọmọ àràfà ọjọ́ kẹsàn-án zolhijjá ọjọ́ àràfà ni ọjọ́ kẹsàn-án zolhijjá ọjọ́ àràfà ni à ń máa ń pè ní ọjọ́ àràfà torí pé ààyè kan bẹ tá à ń pè ní ààyè àràfà ààyè àràfà ń bẹ ní ìlú mọ́kà bẹ̀rẹ̀ dájú pé kì ṣe inú ìlú mọ́kà ló wà ó tún jìnnà sí mọ́kà àmọ́ tá a bá júwèé ní ìgbà yìí mọ́kà náà láàwì àmọ́ lọ́rùn kì í ṣe ní ìlú mọ́kà ló wà so láàrin àràfá sí mọ́kà àlàfúnbẹ láàrin rẹ̀ so àyè kan náà ń pè ní àyè àràfà àyè kan ni àyè ni ibẹ̀ ni àwọn alálàájì ni wọ́n ti kóra jọ láti mọ tún ṣe àfọ̀mọ́ fún Allah subhanahu wa ta'ala nínú àwọn orígun iṣẹ́ hajj nìyí. orígun ṣe hajj anabi sallallahu alayhi wa sallam alhajju arafa alhajju arafa orígun hajj onìkan lálàyé kórajọ ní àràfà torí ẹ kódà ẹni tó fún ẹni tó rẹ nínú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń gbomi tó ń gba drip tí ò lè dúró tí ò lè jókòó tí ò lè rìn tó bá dédé ọmọ níbi gbogbo wọn pátá wọn fi ẹlikọ́pítọ̀ káwọn míì wá àwọn míì ambulances wọn fi kó wọn wá kẹlẹ mọ ìgbìyànjú Saudi Arabia pa owó wá ṣe hajj o sí ní àràfà láyéláyé pọ̀sí ó kù ẹ̀ níbẹ̀. so ló jẹ́ sí pé ààyè àràfà fáwọn alálàájì ipa tó kú ọ̀tọ̀ ni fáwọn alálàájì àmì ni kódà nínú ẹ̀rí tó lálàáfíà olúwa wa ọlọ́run bá máa ń fi wá yan gan fáwọn màláyíkà sẹ́yìn màláyíkà ẹ̀rá àwọn ẹrú mi mo ṣe kóra jọ gbogbo wọn lórí ààyè mímá wọn kóra jọ pẹ̀lú gbólóhùn kan owó ni wọ́n ṣàfọ̀mọ́ fún mi. ọlọ́run mọ̀ sọ eré fáwọn màláyíkà tó kọ́ àwọn màláyíkà nígbà ọlọ́run fẹ́ dá àwọn ènìyàn látara ìfẹ́ táwọn màláyíkà ní sọ́lọ́run àwọn ọlọ́run ó mọ mẹ́jọ eh, ọmọ ènìyàn wọn léyìn mọ para wọn ó mọ tẹ̀jẹ̀ sílẹ̀ ó sì rí bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ nínú táwọn mọ̀lẹ́kọ́ mọ̀ tọ́lọ̀ ń mọ̀ òun ni lára dáadáa iṣẹ́ olóore táwọn apá kan ọmọ ènìyàn ó máa ṣe lórí lára ìlẹ́lẹ́ yìí ẹ wò wọ́n o gbogbo wọn o wọ́n ṣe ń yè mí wọ́n ṣe ń ṣàfùmọ́ fún mi wọ́n ṣe ń gbé mi tóbi àwọn mọ̀lẹ́kọ́ mọ̀ sọ pé àmọ̀ ni ìyẹn fún àwọn alálàájì nìyẹn torí kò sẹ́ni kankan tí ó wà mẹ́ẹ̀ tó lè rò níwú tí ò ní mọ̀ ṣàfọ̀mọ́ fọ́lọ́hún ní àyè àràfá àmọ́ níbàámu sí àwa táwọn ò sí ní hajj torí àràfá ó ní ṣe pẹ̀lú ààyè àti ọjọ́ ààyè làwọn ò láǹfààní àmọ́ ọjọ́ gbogbo bíkíbi tí a máa wà lórí mẹ́rin ilé ayé yóò láǹfààní sí ọjọ́ àràfà ọjọ́ kẹsàn-án bẹ̀rẹ̀ ìjà náà ń pè ní ọjọ́ àràfà òṣìṣẹ́ pọ́n dandan kó ṣe déédéé ọjọ́ àràfà wọn fáwọn alálàájì kò pọn dandan níta bá rí ní yíyọ oṣù láti dìtámìnì ọjọ́ àràfà kì í ṣe pé à aláàjì bá ń kọ́lé bó o ní níbi òun sáré pé ọjọ́ àràfà ìjọ tuesday ní òkè nàìjíríà fi ṣe ńlá ọjọ́ àràfà lè yàtọ̀ àwọn kan lè ṣe tí wọ́n tuesday káwọn kan ṣe tí wọ́n wednesday gẹ́gẹ́ bí ọjọ́ ọdún náà sì lè yàtọ̀ bó ṣe mọ́ yàtọ̀ nínú ramadan ó lè yàtọ̀ bẹ́ẹ̀ tòdúpin tá a ọjọ́ kì í ṣe ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbòmíì òun kọ́ níta mi ń dìtámì ẹ̀ yíyọ oṣù tuntun láti dìtámì ẹ̀ àbí kíka oṣù kó pé ọgbọ̀n níta ti mọ ní òun náà láti dìtámì so tó bá yẹ pé ní nàìjíríà wà àbí nílẹ̀ yàmi ní ẹni nàìjíríà wà ìjọba declare ọjọ́ tuesday ẹgbẹ̀jọ àràfà ìjọba Saudi àwọn declare Wednesday ẹgbẹ́ ọjọ́ àràfà ìjọba Nàìjíríà làámù ṣé ọjọ́ àràfà àmọ́ ìyàtọ̀ àmọ́ ìyàtọ̀ àmọ́ ìyàtọ̀ àmọ́ kí ló ní kálukú fi dìtámì rẹ̀ rírí oṣù ni so fún àwa tí fún àwa tí à ń àwa tí à ń bẹ ní Nàìjíríà bá ń tó ń bẹ lágbègbè bòmíì tá a sí àìsà lálàájì àti sí Mẹ́kà àti Madina àti Saudi ọjọ́ Tuesday ọjọ́ àràfà wa ni a sì gbọ́ bó ṣe déédéé ọjọ́ àràfà tiwọn náà lọ́hùn tó mọ́ wá rí bẹ́ẹ̀ tí ò sí ní hajj iṣẹ́ olóore tó tóbi tá a máa ṣe ń jọ́ òun náà ni kí á gba àwẹ̀ ká gba àwẹ̀ ká wà ní àwẹ̀ alálàájì tó wọn ò ní gba àwẹ̀ tó bá gba ṣàbùrú ń bẹ àmọ́ tó dáa fún ni kó kó mọ́ gbà kí ló dé torí pé òun ń ṣiṣẹ́ kárakára lọ́wọ́ ṣiṣẹ́ kárakára ni kò ní fi súnà lẹ̀ kò ní wáyé mọ́ súnà kó wá lọ fi kó bá ọ̀ràn yàn àbórígun ájì tó wá sí ṣáná àbá kí ẹ ẹ ṣe láǹfààní ah àwẹ̀ ni àwẹ̀ bò ọlọ́run ṣiṣẹ́ àmọ́ yín bá fẹ́ gbà òun náà lè gbà ṣùgbọ́n àwọn tá a wà ń lé ká gbìyànjú kó gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé wa lágbàlagbà wa kágbà òun ló dà yẹn ní ọjọ́ kẹsàn-án tó ṣe déédéé ọjọ́ tuesday anábì sallallahu alayhi wa sallam onísọ́mọ arafa oní ẹ̀rí àwẹ̀ arafa òkàfẹ́rù asánàtẹ alimadiya. àwẹ̀ arafa tá a bá gbà ọlọ́run máa fi ń ṣe àfọ̀mọ́ fún wa lórí nta ti láti jẹ́ eh, muharram títí tó fi dédé lè ọlọ́run máa fi ń ṣàfọ̀mọ́ fún wa so ní tí ó wà fún òun náà nìyẹn tọ́nà bá kó síwájú ìgbà náà lọ nam. wọ́n lábẹ́ ìbéèrè yẹn àwọn tó máa ń gbàwẹ̀ láti ọjọ́ àkọ́kọ́ dùlùhíjà títí dé ọjọ́ kẹwàá dùlùhíjà ń pọ̀ àkọ́kọ́ àyè gbàwẹ̀ lọ́jọ́ kẹwàá dùlùhíjà bẹ́ẹ̀ ni àwọn ẹ̀wá nàbí sallallahu alaihi wasallam àyínú tó gba ẹ̀pá nẹ́bí sọ̀rọ̀ lásán lábẹ́ ìgbà ọjọ́ mẹ́wàá gbóná ọjọ́ mẹ́wàá yẹn nìyí tẹ̀gílíìbù ni ìjọba náà gbẹgbà ọjọ́ mẹ́wàá yẹn ọjọ́ kẹwàá ọjọ́ ọdún ni ọjọ́ ọdún sì ni ìyá ẹgbà wẹ̀ mẹ́ àmọ́ bí nǹkan bá jẹ́ mẹ́wàá tó bá ti lè gba mẹ́sàn-án àá ó ti gba mẹ́wàá náà ni ṣókẹ́lẹ̀ ìyẹn wà nínú òǹkà alárúbáwá bó ṣe ń bẹ níbi òǹkà èèbó Hmm. mi ò bó ń bẹ bẹ́ẹ̀ láṣà wá pé afẹ́ kàǹkan mẹ́wàá wọ́n ní kéèyàn mú mẹ́wàá wá ó wá mú mẹ́sàn-án wá àwọn àdè mélòó ló mú wá á ní mẹ́wàá ni wọ́n sì kà mẹ́sàn-án ni àwọn bẹ́ẹ̀ ni ó ti kú mẹ́wàá wá ní ẹ̀bí yẹn wá lẹ̀ wọ́n mi ah ó kú ìlú sílùú nìyẹn àmọ́ láàrin àwọn èbó èbó náà ni wọ́n pè ní approximation ní tó bá ti lè pé five ó ti ń bọ́ sí ten five six seven eight nine ten ẹ̀ mo ti ń bọ́ sí bẹ́ẹ̀ tó bá ti lè dín sí five ó ti wà nípò one tó ti yé so minus nìyẹn approximation nìyẹn lárúbáwá ni dáadáa yẹ̀wò tíra àlẹ́ àrùbáhùn táǹpì náà náà wà wíyà àdéhùn mélòó mẹ́mẹ́ forty two ló wà mẹ́kẹ̀ẹ́jì forty àmọ́ ń pè ní àrùbáhùn forty forty forty forty torí pé a lè èso pé fifty nígbà tí o ti gbé forty five tẹ́lẹ̀ eh, forty five ni wọ́n á ní fifty amadike ni alhamsun anawawi anamara máa pè but nísìnyí forty two ni wọ́n àyè ẹ̀yọ̀pọ̀ méjì yẹn kúrò wọ́n pè ní forty so àwọn máa ń ṣọ̀nkà bẹ́ẹ̀ torí ẹ̀ nígbà míì yà wá aṣọ àròdì aláhùn tààlà níyà oníkẹ́ni ṣe sọ̀rọ̀ lọ́sọ̀ yẹn sọ́mi ṣàbánu kúlà àìṣà náà sọ̀rọ̀ máa ń gba ṣàbánu máa ń gba gbogbo ṣàbánu gbogbo ẹ̀kọ́ ọ̀pọ̀ rẹ̀ òun nù bí ẹ bá ti gba ọ̀pọ̀ nínú nǹkan ó ti gba gbogbo òun nínú nǹkan lára àwọn bí àdámọ̀ tuntun sòtòrí ọ̀gá ti pé a máa ní àrẹ́bí gba àwẹ̀ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ọjọ́ kẹwàá kò sí ń bẹ̀ mẹ́sàn-án ló gbà pẹ̀lú ọjọ́ kẹwàá ẹnìkan kì í mẹ́ ni ọmọlẹ́yìn ànábì ọlọ́run ni àìgbà ọjọ́ ọdún ni àìgbà ọdún abadan abadan. tí wọ́n bá ní ká má ti ká má jẹ kankan ká pa ẹran nígbà bá dé láti ìdí ẹran tá a bá pa ni ká kọ́kọ́ jẹ ká fi tẹ́lẹ̀ ẹ̀kùn sunna nabi sallallahu alayhi wa sallam sunna ni kò pọn dandan kì í ṣe ọ̀ràn yẹn àmọ́ tá a bá lè kóra dúró ká ṣe é ó dà torí ẹ̀ òun ni yídì fi ṣe yídì tá a máa ń lè lè tó ń pẹ́ so yídì tá a bá kí ní aago mẹ́jọ aago mẹ́sàn-án aago méje tá a bá ti pé àsìkò dùn á ti wọlé àti láǹfààní yídì òkè àwọn akí láago méje mẹ́jọ sí mẹ́sàn-án la kí ilé àìsè ìdarí lọlé àìsè ìfẹ́ má tó bá mi dé aago mọ́kànlá at least mọ́yé ìṣẹ̀ràn lọ́nà ni ọ̀yà ẹ bá ń mú ẹ bá ń ẹ bá ń sún ẹ bá ń yán ẹ bá ń dín ẹ bá ń bọ òun náà gbogbo ọ̀nà bá tó parí gbogbo ẹ̀ kí nígbà bá ti pa báyìí ìgbà bá ti kún báyìí ẹ̀yà ó mẹ́ni ó pa ẹ bá ń mú mẹ́ni ó pa <laughs> bóyá dọ̀ níbi àfùkù ni wọ́n bá wa ṣe wọ́n lè bá wa ṣe ìjọba ẹ̀sùn wọ́n lè bá wa yán wọ́n lè bá wa sún so kì í ṣe pé òkè ó kéré dídé lẹ́ni ah ẹnà ti délẹ̀ ó fúwọ́ bẹ́ẹ̀ à ooo mo sì fẹ́ pé sínú ẹ̀ kí ìparí àmàlà lájẹ̀ gan wọn kan ni kó jẹ́ complete food so tábà ti rà rí díẹ̀ mú nínú ẹ̀ ààrẹ náà ni kódà bẹ́ẹ̀ pé ọ̀rá ọ̀rẹ́ ẹ̀ bá ti máa ṣe ń jọ níbi òkè ọ̀rẹ́ ẹran wa ti bá yí wa ti ti gé ó mọ ó báyìí bí sì máa dùn máa fi sínú búrẹ́dì báyìí yé máa jẹun lọ ni kódà bẹ́ẹ̀ ń jẹ lásán náà ní adùn náà ni so ó dáa kíyàn fi ẹran léyà tó pa kó fi tẹ́lẹ̀ ọkùnrin bí ọdún tó bá rọrùn tí ò bá wá rọrùn torí a lè fara da nǹkan ju ara wa lọ ẹlòmíì bẹ bóyá ológun tó ń lò láàárọ̀ every morning ẹran léyà ọ̀pọ̀lọpọ̀ ẹran léyà sì ní ìlú bá ti di zuri àyílà àbálàsárì kì í rẹ́dì so bí ìbálẹ̀ kóra dúró kó jẹ kó jẹ nǹkan kódà bá àbá lè kóra dúró ká lọ sí ìdì ká dé tó ẹ pé ká jẹun ká tó lọ sí ìdì náà ni kò bá kankan jẹ àdẹ́sẹ̀ àdẹ́sẹ̀ bó ṣe wulẹ̀ kó mọ̀ náà. Nọ́mbà ẹ̀ nọ́mbà five. Thank you ẹni tó ti máa fẹ́ jẹun tó bá ti pọ̀ náà tó fẹ́ jẹun orí ìlú ọ̀rẹ́. Ìwà fúnjú àwọn ìgbà bí ọdún àwọn oge ìpàdé ẹ̀wọ̀n nígbà wà àti ẹni bá ń bí ìgbà tí ìgbà tí ìgbà tí fún ẹgbẹ́ ìjọ kan jẹ ẹgbẹ́ ẹgbẹ́ tó ń jẹ ọ̀gbìn tó ti ìpàdé tó ti. Alhamdulillah, ìbéèrè wáyé lórí pé ẹni tó fẹ́ jẹ àbẹ́ni tó fẹ́ mu ọlọ́run mi máa ń sọ àwọn ojúbi lẹ́mìnà ṣe rẹ̀ jìm kó tó sọ bẹ̀sẹ̀ ńlá ẹlẹ́mìnà á lè ní àwọn ọlọ́run o mọ́jìlẹ̀ kan fi sẹ́ńjẹ yìí o dákun mọ́jọ ohun mi o làmì ń bẹ́ o àbí kákan sọ bísímìlá yìí níta nàbí sallallahu alaihi wa sallam tó kọ́ wa lẹ́kọ̀ọ́ kò lẹ́yìn ká ṣe bísímìlá kódà àní ṣe bisimilahi rahman rahim àní ṣe torí pé ká jẹun àláàdà ni ọmọ yìí ó jẹun ọsọ tí kì í jẹun ẹni bá lẹ́nu máa jẹun àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tá a wà wí ká tó jẹun ìbáadà o níta bá ti pè ní ìbáadà sì nìyí a máa wo ànábì kọ́ṣe ni sallallahu alaihi wasallam tó ṣe díẹ̀ sí níta bá ti pè ní ìbáadà ànábì láwò kọ́ṣe àláàdà ànábì kọ́ láwò kọ́ṣe ànábì kọ́ ànábì ò ní kájẹ́bà kò sì ní amájẹ́bà eléyìí ò kan ànábì sallallahu alayhi wa sallam kò ní ajámalà kò ní amájẹlá fún kò ní amájẹtúwó kò ní ajẹ ẹhẹn eléyìí ni tíyẹn bá ti mọ̀ pé ó wù ní jẹ ìyẹn máa jẹ kò sábúrú ń bẹ kó ṣe wulẹ̀ kó mọ kéèyàn jẹ àmọ́ gbólóhùn tá a wà wí gbólóhùn tá a sọ lẹ́nu ah mo fẹ́ sin lọ́run òkè ìyìn ẹ̀sìn lélẹ́yìn torí ẹ̀ ní tó wáyé tánàbí sallallahu alayhi wa sallam tó fi kọ́ alẹ́kọ̀ọ́ ẹni pé samilaha samilaha ká sọ bismillah bismillah ẹ̀tí tán àní fi arahmani rahim àní ní sí tó ti pé àmọ̀ pé bismillah arahmani rahim ọmọlẹ́ ó máa ń lọ papọ̀ àwọn onífẹ́ lẹ́yìn sí tó ránà bí ní òfin sí ká dóbi tó dúró sí ká nàró ibi tó nàró sí ká lọ ibi tó lọ ká má débi tí ò dé tí òfin máa dàbẹ́ ni pé a mọ̀ ọ́n jù lọ a gbọ́ yé jù lọ ká má fi sọ kí wọn ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim kí ló dé ṣáwùsù bí láì táwọn wí yẹn gánà yóò mọ̀ ni àbó gbàgbé ni òfin sọ méjèèjì kò ṣẹlẹ̀ sókè so bismillah làá máa wí oúnjẹ la fẹ́ jẹ omi la fẹ́ mu ni náà náà sọ́wárí bísílà yẹn nìyí kò sí tí àwa lè gbà lérò nínú ìṣọ́ nínú ìdáàbòbò lórí tá a fẹ́ jẹ tí bísílà yìí tí ò ti kópa rẹ̀ ọlọ́run kí mọ́tẹ̀lé nìkan kan náà fi lóúnjẹ tí ń pààyàn èyí mọ́tẹ̀lé nìkan wọ́n pe kíní kan ní food poison nílẹ̀ yorùbá tó wá ní poison mọ́ poison ní mọ́tẹ̀lé nù pẹ̀lú nù mọ́tẹ̀lé nù pé wọ́n fi sí ni wọ́n fóògùn tó jẹ fún un ìfòògùn tó ń jẹ nìkan kan náà ń pè poison food poison wà ìgbà míì wàá jọ oúnjẹ nípa fòògùn sí o ó sì jẹ ó sì ń dánú rẹ rí ó sì yà gbẹ́dẹ́ bíi pé o ò lọ ibi iṣẹ́ fọ́sẹ̀ kan ṣé ọ̀ràn tí yàn kó sí kí ló fà fún mi ìwé jẹ́ta jẹ́ rẹ̀ so àṣepé yàn máa ń jẹun gan tí wọn ò fòògùn sí tó ń jẹ́ sì dá gúnlẹ̀ lé nígbà míì gan wọ́n lè máa wá kíyàn gan nígbà míì ẹlòmíì ó lè torí ẹ̀ gbomi ọ̀kan mi ẹlẹ́ẹ̀kejì ìyá máa jóúnjẹ míì tí ó gbàgbọ́ mi lọ tí ó bí nǹkan mi lára yìí àárẹ̀ tó jóúnjẹ tó tóbi oúnjẹ bọ́ sí àlùkìyàmọ̀ ó wà dáadáa láì wọ́n fogun sí o níta àmọ́ ilẹ̀ Yorùbá ni pé wọ́n fògùn sí i wọ́n fẹ́ pa ni níta àmọ́ ilẹ̀ Yorùbá nìyẹn eyín ni a sọ pé kò rí pé àmọ́ ewu tí máa ń bẹ bi oúnjẹ ó ju gbogbo yẹn lọ ìkan nínú o ewu tó wà níbi oúnjẹ pọ ó pọ oúnjẹ a máa pani lórí omi a máa pani lórí ìyá máa tó bí a ìyá máa tó bí ti bí oúnjẹ bìrọ̀ àlèkè bẹ́ẹ̀ ni ìyá sì oúnjẹ míì ájò oúnjẹ míì tó ní ipa dáadáa lára tó ní fún ara ní aburú ká jẹun ká yó lára ẹ̀ ni torí pé ìbá ń jẹun tí ìbá yó ó mọ béèrè sí owó sì kan lọ́wọ́ rẹ̀ ìgbà mí àjẹ nǹkan míì tí ó kéré á sì wà lókè àfa ah, oúnjẹ yìí ó kéré o àmọ́ mo ti gba títú pẹ̀lú ẹ̀ ìgbà mí sì ni ó sì mọ jẹ ni ó mọ jẹ ni ó mọ jẹ bíi kán lẹ́yìn òní yó oúnjẹ ló lè kó yẹn sí gbèsè ńlẹ̀ so ewu tó mẹ́rin oúnjẹ ó pọ̀ ọ̀kan nù ìyẹn àwọn ewu àfojúrí ó wá ku ewu àìfojúrí nígbà tá a gbóúnjẹ síwájú tá à ń jẹ àwa rí ń dá ń jẹ àbí a sì mọ dá ń jẹ àwọn tálámọ tó ń jẹun pẹ̀lú wa táàrí àmọ́ lẹ́yìn àmọ́ gbogbo tí gbogbo ẹ̀ náà ká dúró lóbi táwọn ẹbí dúró sí kí láwọn ẹbí ní ká ṣe àrẹ́bí ká sọ bismillah ó ti tán bismillah. a mọ̀ àti èyí a mọ̀ rí rí níbi ewu oúnjẹ ọlọ́run làwọn kúrò níbẹ̀. bísmì ìtumọ̀ pé pẹ̀lú gbogbo orúkọ èyí orúkọ ọ̀kan láti wímẹ̀ orúkọ tá a wímẹ̀ yẹn ibi tó pọ̀ dé ọlọ́run nìkan ló mọ iye òǹkà rẹ̀ àwọn ma. mọ́ tani bísmì lọ aláhùn orúkọ ọlọ́run ọba àbí. àmọ́ kìí ṣe orúkọ Allah nìkan la wí ń bẹ̀ wọ́n gbogbo orúkọ tọ́lọ́run tó sọ rẹ̀ pátá òun láti sọ tẹ́nìkan ò mọ̀ àwọn orúkọ ọlọ́run bá kan ń tó fi mọ àwọn àmọ́bí rẹ̀ tó fi mọ Muhammad sallallahu alaihi àwọn náà mọ léyìn gbogbo àmọ́ bí ọlọ́run paná àwọn orúkọ kan àwọn orúkọ ọlọ́run bá kan ń bẹ ó ń bẹ pẹ̀lú ọlọ́run tí ò sí láwùjọ àfúnṣe ọlọ́run nìkan ló mọ̀ tọ́wọ́ á sọ pé bísímìlá ẹni pé mo bẹ̀rẹ̀ tó ẹ pé níbi jíjẹ la ti sọ níbi mímu la ti sọ níbi pé a fẹ́ jáde kúrò ní gbogbo ń tá a bá ti fẹ́ ṣe tá a bá ti sọ a ti ń wá ìṣọ́ ìdáàbòbò pẹ̀lú gbogbo orúkọ tí ọlọ́run bá sọra rẹ̀ bísímìlá bísímìlá rahman باسم القدوس باسم السلام باسم الحفيد باسم القادم باسم القدير باسم المقتدر باسم الجبار باسم الشقور باسم الباسط باسم القادر بسم الله tí yẹn wí ni jama gbogbo pátá ló ti fẹ́ sí so ẹni tó ń wáṣọ níbi tó fẹ́ ṣe tó wá lọ gbólóhùn bismillah jama olúwa wa ọba dẹ́dà ọba tí orúkọ rẹ̀ ló ń kà onìkan ló mọ iye rẹ̀ ó ti sáà kí ló wá ó ti tán tí wọ́n gbé àwọn ìjìnlẹ̀ ẹ̀rọ ṣẹlẹ̀ ní bísí lára wọn náà dákun ní gbígbẹ́ jẹ yìí dákun mọ́tò fún mi o dákun mọ́tò hàbí lọ́nà fún o dákun mọ́tò fún mi ni àwa wí ni mélòó lèèyàn fẹ́ wí èèyàn lè máa kà á ká tó kà tán gan oúnjẹ gan ti di ó ti gan oúnjẹ gan ti dẹ ó ti pin yẹn tó yóò mọ̀ ká lọ ni tí ó fi dọ̀tún la mẹ́wàá yìí mọ̀ ká lọ náà ni torí ewu ti ń bẹ nínú oúnjẹ ó pọ̀ àmọ́ gbólóhùn bisimilá ó ti tàn so níbi tí imáàni bá wá dé nígbà yẹ ẹni lọ́kàn ẹni òun ni yóò fi bọ́ pàtàkì bisimilá yìí mo tó bá dé nù. Jẹ́rí bísímìlá àtàbá fẹ́ dúnà àgbọ̀dọ̀ mọ́ wí òun náà ni mò ń sọ méjèèjì náà láàgbé bisimilá wàláhù akabaru bisimilá yẹn àgbọ̀dọ̀ mọ́wé lẹ́yìn wàláhù akabaru àlèmọ́wì tàbá wí ọ̀dà súnà lòun títí sìn súnà ní ká sọ wàláhù akabaru lẹ́yìn bisimilá àmọ́ a lè sọ bisimilá láì mọ́ sọ wàláhù akabaru bí a bá sọ wàláhù akabaru náà. kò tó bá lóun máa dú ká sì gbọ́bẹ̀ lé lọ́wọ́ tó bá ní àpò ah, aláàgbá ni sọ ẹran lọ́wọ́ rẹ̀ kò mọ́ dún gangan òun ni mọ́jẹ̀mú ṣáàtù lòun bẹ́ẹ̀ ni ó lé lóbi pé ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n ní ẹnu tí wọ́n bá dún tí wọ́n sọ sí kódà bí ara làkẹ́ bí ara rẹ̀ múná ní owó kékeré kọ́ làfihàn wọn ti wá sọ ẹni tá a fún ní ọ̀bẹ kó bá wa dú màálù màálù two million four million àwọn àgbẹ̀dọ̀ aláàgbá nìkan mọ̀ wí gbàgbọ́ òní láfa lọ pẹ̀lú àìbó olómọ dún ni tọ́rọ̀rọ̀ ń bẹ lórí ní tó gbélẹ̀ tí ò gbé yẹn ọ̀rọ̀ tó pọ̀ ń bẹ lórí ẹ̀ so bismillah ẹ kò pọn dandan kí gbìyànjú nǹkan ẹlẹ́ran tó dúnra fún rẹ̀ àmọ́ tó bá máa dún fún rẹ̀ òun ni kò dùn tó ẹlẹ́ran míì náà òun ìbẹ̀rù wà ẹlẹ́dẹ́ máa gbé ọ̀rọ̀ yìí tó máa gbọ̀n tó máa gbọ̀n ẹran tó dárúkú lẹ̀ gan ló máa dẹ́rù bá tó máa gbọ̀n òun ni àwọn tó bàbá wa dùn káwa náà mọ̀ wọ́n ká mọ̀ wọ́n pé ẹni yóò mùsùlùmí tẹ̀sìn yé tó mọ ẹ̀kọ́ bọ́ ṣe òun ni kò pọn dandan pé ẹni tó ra ẹran léyà òun ni kò dùn ànábì sallallahu alaihi wasallam a máa dùn a sì máa bẹ èèyàn tó ń bọ̀ ń dùn èyí tó náà dùn fún ẹ wà àgbò méjì ànábì dùn ó wá bẹ Ali radiyallahu ta'ala anhu tó ń bọ̀ ń dùn ràkúnmí ọgọ́rùn-ún ràkúnmí ọgọ́rùn-ún ànábì lẹ́yìn so ká bẹ èèyàn kò sábùrú bẹ́ẹ̀ àmọ́ yẹn ń tá a fẹ́ bẹ̀ nìyí ni a rí i pé ń tá a fẹ́ ṣe ó máa ṣe láti bẹ̀ ẹ́ ẹni tá a bá fẹ́ ẹni tá a fẹ́ bẹ̀ tàbí pé ń tá a fẹ́ ṣe kò máa ṣe àìbẹ̀ òun ni obìnrin àmọ́ rẹ̀ ẹran léyà tí ó pa obìnrin sì ní ọ̀pọ̀lọpọ̀ wọn lè ẹni tí ò lè pa yẹn ló lòun fẹ́ pa ẹran léyà sọ̀rọ̀ tó bá bẹ̀yàn ìyóò bá wọn ṣe bó ṣe kí ṣe ọkùnrin ní àmọ́ ẹ̀rọ ẹran léyà tí òun lè rè kódà pàdé má ti ta ìdílé báyìí ogún ti máa sunkún ṣẹ́ni tó ń sunkún tó fẹ́ pẹ́ <laughs> náà. ẹ ẹni tí òun ẹran léyà yẹn àwọn àdìdúgbìlẹ̀ ẹlòmíì ìjọba ní kó wọn lẹ́kọ̀ọ́ lẹ́rùgún ti máa bá ẹran léyà bá da dùgbìlẹ̀ ẹ tán afẹ́gbẹ́ ọ̀tún lílẹ̀ akọ̀wé ẹ dì mọ́lẹ̀ dáadáa ẹ wà mọ́ bẹ́yẹn ẹ kàn gbé bisimilá ṣẹ́ni bí ibà yẹ ibi kíní <laughs> kò sí tẹnu lẹ̀ o ẹ kọ́ sàlàyé ni o ẹlẹ́bí ìsìn mọ̀ tẹ́lá ní ẹ kàn dún ní bisimilá Allahu akbar kò sọ̀rọ̀ ní ojú rẹ <laughs> ẹlòmí méjì oníkálukú ní ìlú níjọ tọ́sí táǹsì wà fún àwọn obìnrin tó yíyà àwọn aṣáláyé fún mi làbá kí ló dé kò sí ẹran lẹ̀ but ọkàn yẹn máa ń lẹ̀ ọkàn obìnrin lẹ̀ dúdú orí tọkùnrin lọ àmọ́ ọkùnrin yìí nàbẹ̀ ọkùnrin ah, so ẹlòmíì fẹ́ fojú rẹ jẹ àbí kó ẹlòmíì tó bẹ́ẹ̀ ni àwọn obìnrin obìnrin lè dúró kì í ṣàdí ẹnìkan tó bá lè dúró ọ̀fun mi dájẹ́ tó bá ti mọ ohun wì í kì í ṣe gbogbo ọkùnrin náà ló lè dúró kì í lè ṣe gbogbo obìnrin náà ló lè dúró ṣòro tó bá ti mú lẹ́kọ̀ọ́ rẹ̀ tó mọ̀ pa tó mọ̀ dín òun náà ní òṣèlú náà. Nam, ṣùpọ̀n dandan fẹ́ni tí ò lọ sí Hajj tí ò lọ Mọ́kà láti fi irun orí àti ìkánná sílẹ̀ kò pọn dandan ní tó lè mú tí ó fi pọn dandan lé e lórí oníkódà pé ẹni yẹn nìyí ó fẹ́ pa ẹran léyà ẹnikẹ́ni tí ó bá ti pa ẹran léyà ó pọn dandan fún un nígbà tí a bá ti wọnú oṣù ìjà ó mọ gé kanna ó mọ gẹrun ó mọ mọrun kúrò lára títí tí ó fi pẹran ó túmọ̀ sí pé bí ó ṣe lọ sí ìdí tí ó fi dé náà nù tó bá dé láti yídì tó pa ẹran ọdún rẹ̀ tán nígbà ni ó wá tó ó lè lọ ṣe àbí tí ó ṣe fún bẹ́ẹ̀ ibi tí a máa ń fa níbi inú afa àádé kan náà ṣe kí ẹ̀hẹ́ ó lè lọ ṣe àwọn olùdó ó lè lọ ṣe ṣòkè ṣe ọjọ́ àràfà ní òtòrò rárá tí ó fi dé tí ó fi pẹran ni tí ó fi pẹran àwọn ni náà. Mm-hmm. Before that time, he will be that our how that is because not really our system deal with that creation. Ṣùgbọ́n ṣọ́nà àbí sọ pé àti tí òun àti àwọn àlejò tí wọ́n ti kọjá ń sọ́nà bá pàtó náà láì bẹ̀rẹ̀ lọ ọ̀gbìn náà ṣe ìgbà ní ọjọ́ arafa zikiru tó mú tó pé tó lọ́lá jù tá a máa wí ní ọjọ́ arafa onáni la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir bó dẹ̀ jẹ́ sí pé a rí nínú àwọn onímọ̀ tí wọ́n ní ó wà fún àwọn alálàájì ní àràfà kò sí ó wà fún àwọn alálàájì wọ́n ní kò sí fún àwa tó wà fún àwa òun náà ní tẹ̀sílẹ̀ sókè bọ̀tá bá fẹ́ wí náà tá a bá gbọ́lá fún pé gẹ́gẹ́ bí hadisi ni ó tú lẹ̀ ní adẹ́pẹ́jọ́ aráfà ń tà mọ́ wí jù nínú ah, àwọn àtàrò òun nìyẹn wọ́n rà pé kúnlẹ̀ làbá ń wí náà nìyẹn jẹ́ kó sì dèdè ọjọ́ aráfà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahu kullu shay'in qadir ìṣàbùrù mẹ́. tábà sì fẹ́ kàn báyẹn náà afẹ́ mi papọ̀ lórí pé tẹ̀síbẹ́rù nìkọ́ òun náà bẹ̀ wọ́n yàn ní wà tó wá fi ayyamin ma'lumat so ìyún náà wà àwọn sọ kákẹ́nu wá ṣáàtì mọ́ pàṣẹ kẹ́nu wa kó mọ́ pọ̀ sófò òun ni àmọ́ ọjọ́ arafa gangan ó lé zikiru títí ẹ̀ zikiru ló yẹ pé àpẹẹrẹ ló ń bẹ láàrin àwọn àfọ àwọn mìíràn ní fáwọn alálàájì ló wà fún pọ̀ fáwọn ará ilé àwọn ará ilé ṣe tẹ̀síbẹ̀rù àwọn mi ò tù kalẹ̀ àtàrà afa o àti alálàájì o àtàrà ilé o everybody náà ní ló láǹfààní tó ṣe kó ṣe zikiru yìí náà five thousand. wọ́n ní kírísítẹ́nì tó nífẹ̀ẹ́ islam àbóníṣẹ̀ṣe tó nífẹ̀ẹ́ islam tó lè ra ẹran fún mùsùlùmí ó lè ra fún ra ẹran fún wọn ni kò ra ẹran léyà fún yẹtọ ń bẹ láàrin ẹran fún àti rẹran léyà fún kírísítẹ́nì Jew, oníṣẹ̀ṣe onáàmì onáàmì ẹ̀ẹ̀mí ó rẹ̀ pé rẹran léyà kí náà kò lè rẹran léyà ibi tá a ti gbọ́ yí dáadáa nìyí ẹran léyà ẹran ìjọsìn ni nígbà bá ti rà á ìgbà tá a pápọ̀ o nígbà ṣe ra láti fi jọ́sìn nígbà tá a pa yẹn làwọn afẹ́ jẹ nígbà tí ra yẹn láti fi jọ́sìn ló ti di ẹ̀nà tọ́lọ́run ìbéèrè wọn ni pé ṣé kristian lè rẹ ẹran léyà káwá dànù jù ṣé kristian lè jọ́sìn. ó yé mi kẹ́nàpù lè ẹran léyà ẹ ẹran ìjọ́sìn bàtà bá ti rà á owó ẹran ilé àmì nìyó ẹran ìjọsìn ni àbí ṣé kírísítẹ̀ lè ra ẹran ìjọsìn fún ọ̀tútọ́ ara pé tí kírísítẹ̀ tó bá wá rẹ ẹran afá ẹfún ilé ẹran yìí tó ń bá ti gbà sábà bá ti gbà òun á gbà nígbà pé ẹran ló fóun tó bá wo òun ó lè fi ṣe kó mọ tó bá wo òun ó lè pa tó fi ṣe pẹpẹ súpù tó bá sì wù ó lè sọ di ẹran léyà lórí yé so iṣẹ́ kò sí sílẹ̀ kan tó nífẹ̀ẹ́ sí tó bá nífẹ̀ẹ́ sí yóò ṣe ẹ̀sìn yóò ṣe ìsìlámù àbí tó bá dẹran fún wa tó lè ran léyà ni n tó sọ yẹn nìyí kò sọkúsọ ni kò lè rẹran léyà ó lè rẹran. o náà ni o ní ṣe nígbà tó gbé fẹ́yìn ẹran léyà kọ́ ló gbé fún yín ẹran lásán ló fún yín ẹ̀yin tẹ́yìn wá gbà á ẹ̀yin lè mọ dẹ́bi sí kódà ẹ lè ta ẹgbẹ́ náà lè yà kí n ta ẹ lè ta bó sì wù yín ẹlẹ́sìn lè fún yàn bó sì wù yín ah ẹ̀yin tẹ́ni fún mi onígbọ́ náà èmi náà pa ẹran léyà máa pa léyà lọ́dún yìí tẹ́ ẹ bá ti kà níyàn sí pé ó ti dẹran léyà títí yín ẹgbẹ́ ló tó dẹran léyà àmọ́ òun rà wá ní ẹran léyà kìí ṣe ẹran léyà ẹran lásán ló rà wá torí nígbà bá ti ra ẹran iléyá òun ló láti fi jọ́sìn fọlọ́ ẹjọ́ ìbá ti ṣe mùsùlùmí kì í jọ́sìn fọlọ́ ọlọ́run nígbà torí ẹ ẹran iléyá tá a rà ní kára sẹ́ńgbọ́ akówó kalẹ̀ ara ẹran iléyá alihamudulilayi adúpẹ́ o ọ̀gbìn ìṣẹ̀lẹ̀ lọ́dún yìí a ti ń gbé bọ̀ adétọ́mìnà bíi ó sì fò jáde nínú mọ́tò tó bá fún sínú ọ̀sà táàmù wa lè e lọ ni àmì sunkún àwa ti pẹran léyà àgbàládà pa àpẹran léyà torí nígbà tá a ti ráyè láti gbàládà sókè ṣùgbọ́n gbà tí yóò di jíjẹ òun ni ọjọ́ kẹwàá tá à ń pè ní ọjọ́ ọdún. Thank you. Nam, àpò lẹ́tọ̀ọ́ káwọn akẹ́ni kankan máa tẹ̀lé rédíò láti fi kírun. Rárá, a lè tẹ̀lé spíkà a lè tẹ̀lé rédíò ìdílé torí ẹ̀ dájú pé ẹni tó bá gbà fóun lè tẹ̀lé rédíò kò ní ìdìbò ń dóde ti lọ́rìn tá má ti ń kírun lọ sílẹ̀ náà tó bá láti rí rédíò àgbórí tíìbì wọn nìyí so onímọ̀ púpọ̀ lè lọ bá yẹn a lè tẹ̀lé spíkà ibi ìtẹ̀lé spíkà gan ni ó ní mọ́jẹ̀wò ó dá sí pé ibi tí wọ́n ti fẹ́ kírun ti kún kò sáàyè mọ́ bóyá ibi dára fẹ́ ni nìyí tá a dúró sí a lè gbóhùn imam wọ́n wá ṣe spíkà àbí spíkà tí wọ́n ń lò ń dọ́dọ̀ wa live sọ̀láàtì nìyẹn a máa ń tẹ̀lé broadcast broadcast à ń tẹ̀lé rédíò eléyìí ní tòun òun rárá distance yẹn ti pọ̀ distance yẹn ti pọ̀ distance kì í pọ̀ láàrin jama sáfún àti ẹni tó fẹ́ kírun nísìnyí abẹ́kùnrin mọ́ṣáláṣí ti kún ìta mọ́ṣáláṣí ṣàgbó sì jìnnà sí mọ́ṣáláṣí ó ní ẹ̀hẹ́ a lè dúró mbẹ́ wọ́n tún lọ sọ́hùn wọ́n lọ sọ́hùn wáyé pé èèyàn wà ní ìyẹn abẹ́kùnrin mọ́ṣáláṣí bí kẹ́nìkan á wà bí junction tẹ̀júmọ́láńbí ó lè fẹ́ kírun mbẹ́ ó máa ń fọ́ ilé o spíkà bí rárá kò mọ bẹ́ẹ̀ distance mi ti pọ̀ àmọ́ tí sáfù bá tò tò tò tò tò tò tò tò tò débẹ̀ ò lọ àmọ́ sáfù tò débẹ̀ àwọn mélòó kan tàn ń ṣara wọn jọ ni torí pé ẹni ń gbọ́ síkà lẹ́wà ń gbọ́ tẹ̀lé síkà ẹ̀wà lọ́gà àbùkù ẹ̀wà ń tẹ̀lé síkà bíbà ẹ̀ tó bí fifty rárá kí ló dé tẹ̀lé wá sí sọ̀ráǹdì mọ́tíláṣí kẹ̀ẹ́tọ̀. yes tí yẹn bá wà ní yàrá ẹ̀ tó bá rí pé mọ́tíláṣí ti kún yàrá rẹ̀ ó sì sún lẹ́gbẹ̀ẹ́ mọ́síláṣí ó lè wà mẹ́. àmọ́ tí mọ́síláṣí ò báyìí tí ikùn káwa wà nù yàrá wa fáwọn tẹ̀lé síkà mọ́síláṣí ẹni òní òní mọ́síláṣí ò tí ikùn bóun ṣe ṣe ẹnì kẹ́gbọ́dé ṣe bẹ́ẹ̀ mọ́mù gan-an ló wà nílé rẹ̀ <laughs> ní ẹni mọ̀ ló mo síkà alágbò sòkò ní táwọn máa pè ní jẹ̀mọ́ mọ́ òsùn táwọn máa pè ní jẹ̀mọ́ mọ́ bó ṣe wọlé fún mọ́ sórí bẹ́ẹ̀ ẹni yẹn nìyí kò lè ṣerú nǹkan báwọn ní tí ó ṣe yóò bọ́ ọ̀tà yóò wá kẹrin mọ́ṣáláṣí àmọ́ wá dé mọ́ṣáláṣí àmọ́ láti wá kún kò sáàyè mọ́ ilé ẹ̀ sì wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ó lè lọ lè pálọ̀ ẹ̀ kọ́dà ó lè kọ́ ọ̀rìn kan náà dání ẹ̀ máa bọ̀ wọn jáde sígbà wọn mọ̀ tẹ̀lé síkà kò sáàbùrú mẹ́. Hmm? bẹ́ẹ̀ ni obìnrin tó ń kírun lé tó lè bẹ́ẹ̀ ni tó bá dá sí pé obìnrin ẹ bá ti tó mọ́ṣáláṣí ti kún kí mọ́ṣáláṣí kún mọ́jẹ̀mú ni ṣókèlè mọ́ṣáláṣí òkun ìyẹn wà nílé olóhùn tẹ̀lé kò tẹ̀lé mọ́ṣáláṣí ìyẹn ó lọ mọ́ṣáláṣí ni àwa lọ àwa dẹ̀ ó ti kún yàrá wa sì wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí káwọ yàrá wa ká sípà lọ ká bá wọn lọ àwọn akẹ́kọ̀ọ́ lórí ìjọba ẹ̀ ṣe ṣe ṣe ṣe bí ìdá tó sáré sọ òun náà ó kú débẹ̀ ní o tó kò ṣe bá já pé sáfù sáfù bá débẹ̀ bá débẹ̀ kò sí bó ṣe máa débẹ̀ táà ní kódà ká mọ̀ gbóhùn ìmọ̀ ọ̀hún àwọn yóò mọ jogún ohun ìmọ̀mù tí ó fi dọ́dọ̀ wá sókè nísìn Allahu akbar àwọn tó súnmọ́ mọ́mù gbọ́ àwọn tó súnmọ́ àwọn yẹn náà wọ́n rà wọ̀n yẹn wọ́n rà wọ̀n yẹn wọ́n rà wọ̀n yẹn wọ́n rà wọ̀n yẹn yóò padà dé ọjà àbùkù kéde pé pé kíní ẹ̀ ó ti kọ́ọ̀tù débi pé ẹnì kan gbọ́ ohun kò lè lọ rédíò radio transmission ẹ̀rín gbọ́dọ̀ very careful pẹ̀lú ẹ̀ what of tí wọ́n bá ní issue nǹkan. bẹ́ẹ̀ni láwọn ọ̀sẹ̀ ìdáhùsù pé ẹ̀ máa ìgbà ní ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ lérò máa tó kò wọlé láti wọlé láti máa tó wọlé pàápàá ó bẹ̀rẹ̀ jẹ́ pé kò tẹ̀lé ṣàbẹ̀ yìí láti lọ sí. mi ò lè lọ mi ò lè lọ torí mọ́ṣáláṣí gan-an à ń tẹ̀lé sípíkà mọ́ mi mọ́ṣáláṣí gan-an à ń tẹ̀lé sípíkà kò lè lọ bísí ní ọ̀gbà lo máìkì tá a máa lo máìkì rárá tí máa ṣe bá kún àwọn ènìyàn tó wà lẹ́yìn òní gbọ́ tí mo mú sọ wọ́n tó wà nínú mọ́ṣáláṣí so máìkì náà ni ó transmit òmọ́ọ̀mù dé ọ̀dọ̀ àwọn tó wà lẹ́yìn so tí wọ́n ti bá ti wá kún àwọn tó wá wà lágbègbè àwọn agbègbè mọ́ṣáláṣí nínú ilé wọn wọ́n lè mọ ẹjọ́ ìmọ̀ọ́mù bẹ́ẹ̀ kò sábúrú mẹ́ rárá but nísìnyí èyí ní í ṣe pẹ̀lú third party crazy third party tó bá já sí pé mosque náà ló wọ̀ kẹ̀ ní ìlú àràfà ìlú àràfà nísìnyí wọ́n máa ń kí àràfà lọ́wọ́ èèyàn ò ní gbọ́ rárá kò sí gbọ́n ìjẹ́ lè gbọ́ ṣáwá lè gbé rédíò palẹ̀ ká máa wá tẹ̀lé ká máa tẹ̀lé ìyẹn nìyí kò ní sí àwọn òkùtàn tó pa àwọn tó wà níbi kan náà ni o tó máa pèlè rédíò palẹ̀ tó máa ń tẹ̀lé kò sábò àmọ́ wọ́n láǹfààní kan dáhùn yẹn kí fúnra wọn wọ́n ní àǹfààní kan dáhùn yẹn kí irú ebí ètò àǹsọ iná nìyí tí wọ́n fi ń jásí pé ìdì lálá fẹ́ kí kò ní ìdìpá àǹdára aláàmúlé lẹ́yìn ni ibi tí ohun mọ́mú bá dé náà ní ọ̀pọ̀pá ìdè ìdí ohun mọ́mú bá dé ibi tí ohun mọ́mú bá ti dé àwọn èèyàn láǹfààní láti tún gbé ìdì ní ìdúró yálà àwọn ọ̀rọ̀ ohun mọ́mú ọ̀rọ̀ ohun mọ́mú tó ohun mọ́mú bá dé tọ́ba tó máa pé irun torí ẹ̀ tí wọ́n máa lọ sí outskirt ìwé ti pa lọ́lọ́lọ́ ariwo tí yìí ń pa ibi tó máa rìn dé ẹ ẹ lè pa ariwo báyẹn nígboro fáwọn èèyàn tó débẹ̀ pọ̀ gbogbo ẹ̀ mọ̀ gbogbo ẹ̀ ti di gbogbo ẹ̀ ti di city ó ti di modern kódà yẹn lo máìkì gan nìyí gan tí o bá fi pariwo gan ariwo àwọn èèyàn gan ariwo society ó tún lè bù mọ́lẹ̀ wallahu alam tó bá dájú pé sáfù yẹn tó débẹ̀ ó tó débẹ̀ táwọn ẹ̀rẹ́ gbé kínní kalẹ̀ náà máa ń gbọ́ kò sábúrú ń bẹ̀ wọ́n lè mọ wọ́n lè mọ tẹ̀lé but ìyẹn ò lè nẹ́fẹ̀sì tó ti yé torí pé àwọn èèyàn ní sáfù tó débẹ̀ la pè àfi tí sáfù bá tó débẹ̀ tí ọkùnrin sáfù bá tó débẹ̀ ni àwọn yóò ti mọ rúkú àwọn tó rí mọ́mù kí ni yóò mọ tẹ̀lé àwọn torí pé tá a bá ń kírun àwọn tó máa láǹfààní àti rí mọ́mù òun ni wọ́n mọ̀ ọ́ tó máa láǹfààní àti rí mọ́mù wọ́n mọ̀ wo àwọn tó wà níwájú wọn àwọn tó wà lẹ́yìn wọn wọ́n wá títí títí títí ibi tí ó bá wẹ̀ kó gùn dé. Now. ni kankan náà ni kírísítẹ́nì yìí lọ mẹ́kà ẹni tí ìdílé mùsùlùmí lọ mẹ́kà tó bá tún lóun san owó mẹ́kà àwọn èèyàn owó mẹ́kà kan ló san <laughs> òun kàn san owó ojú tí e. ẹ ní ó kàn ó tó wá lóun fún yàn àgbà náà ni àwọn àgbà kókó àfa àgbà owó yìí ó lọ fún ẹ gbogbo ẹ fi ẹ ẹ ní oṣù kankan òun ò gbalada kankan òun ò jọ́sìn fọlọ́run torí àwa aláàjọ àwa aláàjọ fẹ́ jọ́sìn fọlọ́run níta bá ti pè ní jọ́sìn ẹ̀ tí èsè mùsùlùmí tó bá ṣe ọlọ́run ní tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ so gbólóhùn pé ó san owó hajj ni ordinary pé ẹ̀ka sanwó ẹran lásán ni asanwó búrẹ́dì asanwó kínní òun ò gbalada kankan lórí ẹ̀ àwa tí ó sanwó wa táwọn ò ṣe àwa láàgbà láàdá àjì òun ò gba kankan tiẹ̀ àmọ́ bọ́lá bá wá ṣàánú òun náà tó wá gbà síláàmù dáadáa tó ṣe sẹ́yìn tọ́lọ́run ìgbà ọlọ́run àmọ́ sílẹ̀kùn gbígbà rẹ̀ àmọ́ sílẹ̀kùn rẹ̀ ọlọ́run àgbà lọ́wọ́ Thank you. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله